àwọn boko haram tún gbéṣẹ́ wọn dé àgbẹ̀ mẹ́wàá ni wọ́n pa sínú oko lọ́jọ́ àìkú sunday ọjọ́ karùn-ún oṣù kọkànlá yìí làwọn boko haram wọ inú oko ìrẹsì kan níbi tí àwọn aráàlú ti ń dáko ní abúlé kakut nípínlẹ̀ borno wọ́n sì yìnbọn pa èèyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà níṣe ni wọ́n ká wọn mọ́bẹ̀ wọ́n sì ń yìnbọn pa gbogbo wọn níkọ̀ọ̀kan kò sẹ́ni tí yóò gbà wọ́n kò sì sẹ́ni tí wọ́n lè ké sí nínú oko níbẹ̀ kò sí ọlọ́pàá kò sí sọ́jà títí tí wọ́n fi pa àwọn èèyàn náà tán aláròye gbọ́ pé wàhálà náà bẹ̀rẹ̀ nígbà táwọn afẹ̀míṣòfò náà jí àgbẹ̀ mẹ́ta gbé lọ́jọ́ ẹtì friday ọjọ́ kẹta oṣù kọkànlá yìí tí wọ́n sì ń béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà six hundred thousand owó ìtúsílẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wọn nígbà tí wọn ò rí owó mìíràn gbà ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà tí wọ́n gbà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lórí àwọn àgbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ni wọ́n bá tún lọ jí àwọn àgbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún míì tí wọ́n ń ṣiṣẹ́ nínú oko wọn gbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí èyí ló mú kí àwọn àgbẹ̀ àti ikọ̀ mùjẹ̀mùjẹ̀ náà dojú ìbọn kọra wọn àgbẹ̀ mẹ́tàlá mórí bọ́ ọ̀kan kú lójú ẹsẹ̀ táwọn yòókù sì farapa yánnayànna nírọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday làwọn Boko Haram bínú tán wọ́n ya wọ abúlé kakut wọ́n sì yìnbọn lu gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n bá nílùú ọ̀hún gẹ́gẹ́ bí àgbẹ̀ kan tó ń gbé ní àgbègbè zabamari ṣe sọ ní bíi aago mẹ́ta sẹ́yìn ikọ̀ agbésùmọ̀mí boko haram jí àgbẹ̀ mẹ́ta kan gbé lábúlé kwashabe wọ́n béèrè fún ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n sì dúnàdúrà títí tí wọ́n fi gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ kejì táwọn àgbẹ̀ ń ṣiṣẹ́ nínú oko ìrẹsì wọn làwọn Boko Haram tún padà wá tí wọ́n tún kó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún míì jọ láti jí wọn gbé èyí ló mú kí igun méjèèjì dojú ìbọn kọra wọn táwọn àgbẹ̀ mẹ́tàlá sì mórí bọ́ wọ́n yìnbọn pa àgbẹ̀ kan lójú ẹsẹ̀ táwọn míì sì farapa lánàá Sunday ní nǹkan bíi aago márùn-ún àṣálẹ́ làwọn Boko Haram lọ sí agbègbè Kakut níjọba ìbílẹ̀ Mafa wọ́n pa àwọn àgbẹ̀ tí a kò mọye wọn látàrí pé wọ́n ní àwọn àgbẹ̀ ọ̀hún ti dalẹ̀ àwọn òkú àgbẹ̀ mẹ́sàn-án láti rí tí a sì ń wá àwọn yòókù nínú igbó báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí òkú àwọn àgbẹ̀ mẹ́sàn-án ọ̀hún wà nínú ọkọ̀ tá a fi lọ kó wọn látinú oko àwọn àgbẹ̀ tó farapa ti ń gba ìtọ́jú nílé ìwòsàn táwọn aráàlú sì ń wá òkú àwọn tó ṣẹ́kù gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe sọ. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ̀nyín